ààyè láti fún ẹgbẹ́ polisi tó yẹ. kò lè ta a lè ta ẹ̀yà ara wa. yé alẹ́dẹ́gbẹ́ alẹ́dẹ́gbẹ́ yẹn jẹ́ ara wọn. alẹ́dẹ́gbẹ́ yẹn jẹ́ ara wọn. Tàbá wá sí ẹ̀mí ta ẹni wọ́n rò pé àwọn ìgbìmọ̀ ní ẹgbẹ́ òṣèlú ẹ̀mí la mọ́ tàbí ìgbẹ́ mi. Sọ̀rọ̀ bí ẹ̀mí ò lè dúró lórí ẹ̀mí. Bí ìwà ti gbé àníyàn. 喜欢这

ṣé àwọn adigun yà lè ya aṣọ yẹn nígbà yẹn a lè ya ṣùgbọ́n ní pé tọ́pẹ́tà àbábẹ́ ní ìpè aṣọ yẹn kọ́ nígbà mẹ́tẹ́sì náà kó aṣọ yẹn mọ́ kí lọ́n tó lè ṣe. ní ìpamẹ́sì ló wà lẹ́ gbọ́dọ̀ ní ìpamẹ́sì ló wà lẹ́ ní ìka àkọ́kọ́ ní ilé ìwòrán ẹgbẹ́ àwọn àti òkú lára ẹ̀ṣẹ̀ ni. nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé òkú aṣọ lẹ́yìn èèwọ̀n ni ká ṣe aṣọ lóko àmì. ìtawà ṣe ni pé arábìnrin lè ṣiṣẹ́ pé ara wọn aláwọ̀ èèwọ̀ la kúrò rẹ̀ pọ̀ jù. èyí tábúrò rẹ̀ bá pọ̀ jù òun yóò lè pè é. èyí tàbí rẹ̀ kéré lọ́bẹ̀ lọ́bẹ̀ náà ló ń káyọ̀ òkú lára rẹ̀ pọ̀ jù lórí aṣọ yẹn ní alẹ́ kúkú jáde àkàkùnmọ́ ìbàdàn. tó aṣọ yẹn ní láti kẹ́yìn á yà òun. ọba àtàpá ìsàlẹ̀ náà á yà òun káwọn yẹn náà náà. 没有的。哎，你说一六年八月七一，我们村上每年年底接收了收了，因为今年我们村上三三年二十二岁，今年二十二岁，今年二十二岁，今年二十二岁，今年二十二岁，今年二十二岁，今年年二 tí a á lè yọra lóòsì àti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tábìlì bá di yọ̀ọ̀dà tí kò sì ní ṣe ìpalára fún ìgbésí ayé rẹ̀ lọ́dọ̀ àwọn àpá àti wọ́n ní pé ká ṣe bẹ́ẹ̀ kò sí sí ọgbọ́n. Gbogbo yẹn náà. àlá mùsùlùmí àti ìṣe ìmọ̀lẹ́ ìfẹ́ ẹ̀yà ọ̀la. ṣe lọ́dọ̀ wọn. ṣe ni pé ọ̀dà ẹ máa sanwó pé èèyàn bẹ̀rẹ̀ ní. gbogbo ní mùsùlùmí lè san táàkì lórí àgbọ̀rọ̀ mọ̀gbà táàkì lọ́wọ́ mùsùlùmí. ayé gbọ́dọ̀ àwọn ọmọ mi gba gbogbo àwọn owó nígbà lọ́wọ́ wa. owó mùsùlùmí nǹkan tó ní tó ní sọ́mà tó lápẹ́lẹ́ a sì gbọ́dọ̀ fọwọ́ bọ̀ bó ṣe wù wá tó bá yọ̀ nù. àmọ́ mi ló ti dàrú tó ọ̀bá ń tán ọ̀rọ̀ ní oko ti ẹnu ọ̀tajà mánu. wọ́n lè ní sí kiri káàkiri àdúgbò kẹ̀lẹ́ náà ti kí ni ìjà kíkẹ́tì bẹ́ẹ̀ náà wẹ̀. bẹ́ẹ̀. kí wọ́n á ní wọ́n tó ní ṣọ́ọ̀bù tó lọ bẹ́ẹ̀ sí wọ́n san lọ́kọ̀ ṣọ máa san trade permit àti gbogbo tí wọ́n lè dẹ́nu tí wọ́n máa ń gba àwọn tí kò ní ìtumọ̀ bẹ́ẹ̀ lè rí ní sẹ́nárì náà ó sì yẹ ọ̀run wọn ẹgbẹ́ ọlọ́pàá wọ́n sá àwọn akọ́ sá kó sá àbúrò yóò sùn ọlọ́run sọ wọn bẹ́ẹ̀ ó lè fi gbogbo ọ̀nà rẹ̀ pa. wọ́n ní káfá fẹ́ pé ọmọ lọ́dọ̀ ìgbè yìí sí dandan ní káfá fẹ́ wọn rí. a ní ìyá àṣẹ ẹranṣẹ́ wọn nígbà tó jẹ́ mùsùlùmí. ó ti àkànlé ṣe dáadáa ọmọ nìyẹn sí wọn àmọ́ àdìgbẹ́ àwọn kọ́ ni wọ́n pe mùsùlùmí ní ọ̀pọ̀ wọn ò lẹ́tọ̀ọ́ ẹ̀ so wọ́n lọ sí ṣẹ̀rí akọ níbi tá a bá ti wá rí ṣẹ̀rí akọ tó rárá kò sì lè kọ́ lọ ẹni tó bá jẹ́ olórí mùsùlùmí yóò fi ọ̀rọ̀ yẹn ní ọ̀pọ̀ àwọn ṣẹ̀rí akọ tó bá wà ṣẹ̀rí akọ tó ní ká lọ tí ìnáwó àdúgbò kan náà lè ṣe ó kan kọ́mọ́ fi ọmọ nǹkan lọ́kọ̀ọ́ òwò lópin ìgbà tíṣẹ́ ìyàpọ̀ tó bá ti wà kódà tó bá ti lé òkọ́ mọ́ a ní lẹ́gbọ́sẹ̀ sí iná ọ̀pọ̀ bíbẹ́ ẹ̀lẹ́sẹ̀ lẹ̀ ó sì wà lẹ́gbọ́sẹ̀ sí àwọn iná ọ̀gbẹ́ ẹ̀lẹ́sẹ̀ lẹ̀ àmọ́ sì yá jù mọ́ mọ́ kan lọ kó wá lè dé north lọ́dọ̀ àwọn haúsá ọba rẹpẹtẹ máa ní lè mọ̀ fáwọn haúsá wọn ẹ̀sìn jẹ wọn lógún jù yín lọ ẹ̀kan tara yín ni ó ti yé ẹ̀sìn jẹ wọn lógún jù yẹn yorùbá lọ torí ẹ̀ ọlọ́pọ̀ ṣàkóso wọn nínú ọ̀tá ìbéèrè tẹ̀lé ni pé ẹni tó jẹ́ mùsáfì ṣé ó lè kí ni. ẹni tó jẹ́ mùsáfì ṣó lè kí ni lẹ́yìn ilé wá kí méjì tó wá ní bí a ṣe mọ̀ fún wa sára mi wípé àdéhùn sọ pé ẹni tí ó bá ké fájà lẹ́yìn ìmọ̀ pé ẹni ò ní ìgbà wọlé máa ké fájà ẹ̀ wọ̀. ẹni tí ń sẹ́yìn àjò ó lè fihàn lẹ́yìn ìmọ̀ọ́mù onílé àmọ́ kò lè fihàn rẹ̀ kú o èèwọ̀ ní kó ní ìrìn kù nígbà yẹn torí pé ẹ̀yìn onílé ní kí n kírun níjọ́ ṣọ́ọ̀ṣì ń rìn kù níjọ́ tó ń wájú kó wọ́n jẹ́ ìmọ̀ àgbọ́dá àmọ́ rẹ̀ kì í ilé ìní ẹ̀sìn gbà wá ní ààyè rẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ pé àdéhùn sọ pé dandan ni ká kú pàṣẹ lẹ́yìn àwọn ọmọ wọn níbo láti ké àwọn. bí wàá kí wọn gbé wá dà wọn kò wọn gbé wá dà lẹ́yìn tí gbogbo ní ìlú náà kò sí àyùbá kan. ilé ìgbàwó ìgbàwó tí wọn bá fi bọ̀ fún mi. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ìdẹ́gbẹ̀rún lọ́kàn. ìwé ìrànlọ́wọ́ akékeré. wọ́n ní kí àwọn yóò ṣe tiẹ̀ lẹ́yìn inú. gbogbo àwọn àlàyé ìdá àpamọ́ wa pẹ̀lú àkànní òkè kò sẹ́ni tí ó ní ẹ̀rí pàtó àsìkò tó yẹ kó ké torí pé kò sí àdéhùn fún un. àmọ́ nítorí pé ànábì ní àwọn àtẹ̀lé wọn mú wa ìyẹn pé tí wọ́n bá ti padà sáré tètè òun làwọn àbá àti mú àwọn oríṣiríṣi ọ̀nà wa tó ti pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yẹn gan èyí tó mà ní kókó ìlú wọn. Àrínú wọn ni wọ́n tó bá ti ka áyà káwọn náà ka áyà. Sẹ́yìn bá ka kókò ń ka áyà kan ka lísì láyà pẹ́ tó bá fi máa ń délẹ̀ sáwà lọ sí kéde. ó túmọ̀ sí automatically sẹ́kọ̀ọ́ àyà ní àní lísì sí àti tọ́jú pé àbọ̀ rẹ̀ láti kéde láàyè sí olùkọ́ pílẹ̀. ẹ̀rọ pàbọ̀ rẹ̀ láti sí sí ó tó fi kankan bọ̀ mọ́ wa lọ́wọ́ nínú àyà olùkọ́ yìí. ẹlẹ́ẹ̀kejì yìí tẹ̀lé pé àwọn akẹ́kọ̀ọ́ tó tọ́ bá kápá sí àwọn tán ní ọgbà dẹ́yẹ àsòdò bí jẹ́ dákẹ́ yẹ kó tó ka sóra mi láàrin ìdílé yìí. ẹ̀dá kan sásìkò tí mo máa fi lè gbà tó tó wà kápá sí à. ẹ̀ tó tó wà kápá sí à. ẹgbẹ́ tó ń bẹ̀rẹ̀ torí ẹ̀ wọ́n wí o tọ́ rọrùn lò ó tí ọ̀rọ̀ ti wá rọrùn sáà ti ka fáàkìá gẹ́gẹ́ bí èyí àwọn tí wọ́n rí pé ọba mi lẹ́yìn náà lọ bẹ̀rẹ̀ fún adékẹ́ni fáàkìá tóbi àwọn kan ọ̀gbà rẹ̀ wọ́n lè wá jọ lẹ́yìn fún àwọn ilé ìsinmi gbogbo pẹ̀ lọ́wọ́. Ìgbà wọn ní ìgbà wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ṣe é wọ́n dé ìgbé ìgbé ìgbéra ẹ̀rọ kan kò kàn án. Ìbéèrè mi ni pé ẹ̀rọ ní pípín wa bá ń tọ́ sí òkúta láti dé wọ́n á jẹ́ òkèèrè ń bọ́. Láti dé tó bá ti pọ̀ tó bá ti pọ̀ dá. Wọ́n á jẹ́ òkèèrè ń bọ́. Wọ́n yóò sí nígbà tá a sọ olùkọ́ máa sọ. Àtọ́fáàbí àtọ́kùn ìrírí àti mùsùlùmí àti mẹ́rin.

wọn ọ̀pọ̀ ojúṣe ni wọn. ọmọdé ìlú rẹ̀ pé kí ìyàtọ̀ láàrin sálábí àti tẹ̀lé ọbábíbi náà obìnrin kò lè sọ̀rọ̀ ẹ̀rọ méjì ló dọ́gbẹ̀ ẹ̀rọ obìnrin tẹ́ bá ti lọ́wọ́ àti ẹ̀jọ̀ ẹ̀rọ jù ẹ̀mọ́ farabalẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè lè ta ẹbú tẹ bá dé ta bẹ̀rẹ̀ forí bẹ́ẹ̀. ẹ̀dẹ̀ ẹ̀kúùsù ní ọ̀rọ̀ ayé ti bá yẹn lọ. ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n ń pe àfihàn rẹ̀ náà ní ọ̀yẹ̀ tẹ̀lé ẹ̀kúùsù lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lọ. ọ̀dà àpòbíọ́ fún àyíṣà ẹ̀dá wa lóhùn má kò láyà dára lọ́wọ́ kí ni àtọ̀ láàrin sáyáàtì àti ẹ̀mílẹ̀ ẹ̀fà délé ẹ sọ fún àpá àti àtọ̀tẹ́ ẹ bá mọ̀ sí mímú táwọn tèmi orílẹ̀-èdè rẹ̀ sí máa ń lọ ọ̀gọ̀rọ̀ àwọn sísà yẹn ní máa ń sin nọ́mbà fún ọ̀rẹ́dẹ́gbẹ̀rún. Ẹ sáà ní gbogbo ẹ̀rù pàtẹ́nu ìgbẹ́gbẹ́ rẹ̀ lọ́wọ́ alùpùpù náà oríkà tó bá jẹ́ alùpùpù náà máa ti jẹ́ alùpùpù náà kọ́dẹ̀ máa bá ṣe rí kọ́dẹ̀ máa wọlé wọn kọ́dẹ̀ máa tó lè fi dáhùn. Èdè ìgbàlè kan làbí dá ẹlẹ́sìn ṣe kò òtún lẹ́yìn kan. Wò ó pé Ah, tẹ̀lé òun ẹni tó ṣe pé gbogbo wá àti wọn kò kọjá six point ní gbogbo gbogbo wá àti wọn kò kọjá six point. tẹ̀lé ìṣèjọba tó ṣe pé àwọn máa pàṣẹ dáadáa ni kò sí nínú ìlànà wà sí wọn ká máa kọ̀ bàjẹ́ àwọn ọ̀dẹ́gẹ́ ni yàtọ̀ àdúgbò àwọn tó yàtọ̀. ìsìláàmù wa takò méjèèjì ta mú wa nínú ìṣe wọn yìí ọlọ́ni olùkúrò fèsì ní kàràkà. ẹ̀yin tẹ́ ẹ tọ́ lọ́wọ́ wa gbọ́ gbogbo yín pátápátá ẹ wọnú ẹ̀sìn ẹ̀yẹn kò ní á ṣe ìbámu ẹ̀yẹn ẹ̀rọ ṣe ní. lọ́tẹ̀ ló ti bá ní sọ̀rọ̀ ìlú fẹ́ wọn ní ìdánilẹ́kọ̀ọ́ gbogbo wa. ó ti ṣe gbogbo ẹ̀sìn náà ọlọ́run ní àwọn tó ti pé ìwòmìnú ọ̀nà bí bá ṣe lè fi káàdù ẹ̀ kòrónà ọ̀pá. ọ̀dọ́lọ́run ló yàn àwọn èèyàn kú kan ọwọ́ láwọn lọ sí ẹsẹ̀ pé ní apá kan ọ̀rọ̀ ọlọ́run wọ́n gbà apá kan wọlé ẹ̀yìn. wọ́n ìbéèrè wa lè jáde pé ẹ̀rí ilé ìyọ̀bá tẹ̀légi nítorí pé wọn ò láwọn ọ̀gbà kan ní ìbọn wọn gba gbogbo ẹ̀bọ wọn gba bí sísọ ṣe ẹ̀sìn ni wọn bí sẹ́nu pé ní. Ètí wọ́n ṣe èyí náà ní ẹ̀rí kan lọ́jọ́ sí pé wọ́n máa sọ pé táwọn gbàgbọ́ nìyẹn táwọn fi lé fún un. Àti pé àwọn àdìgún lè fẹ́ ẹ̀ ṣe ìwé ẹ̀kọ́ sílẹ̀ sí ní so báyìí ní ìdájọ́ ṣe pépé rẹ̀ ni pé gbogbo ẹ̀sìn níbi pépé sí ìní kan lọ́dà ìkànnì ìní mú ó ti yé gbogbo ẹ̀ tó wà ní gbèsè tí ó wà já sọ́nà àbí kọ́ lo bí àtúntò ṣe kéde kó sì pépé rẹ̀ mo rò pé ìkejì tá a mú wá nínú iṣẹ́ wọn pé àwọn máa ń pàṣẹ dáadáa nínú ìkọ́ bàjẹ́. eléyìí takọ àìmọye ááyà tọ́nà òbèrè àwọn mùsùlùmí àná àti tòní. ọlọ́run fún tòkáyìrà ó má òkúrú jáde lórí náà. ọlọ́run mùsùlùmí táwọn wòye lẹ́yìn ìjọba tá bẹ́ẹ̀ tí wọ́n á ṣàlù yìí àlùyí amóyí jáde gẹ́gẹ́ bí pé ẹ̀dá káwọn èèyàn wá jẹ́ sáfòkùnrin ọlọ́run wá sọ tá a fi dá ọlọ́run ló ta àwọn owó ọmọdé ìwà àwọ̀ ẹ̀dùn ìyá wa ẹ̀dẹ̀ lọ́wọ́ rẹ̀ àìmọye yìí ló ní ọ̀rẹ́ nítẹ̀kù yìí wọ́n sì yọ ṣe lójú méjèèjì ó sì gbà pé alùsùn náà alùsùn náà náà so kìí ṣe alùsùn náà o sì yẹ ká lè ní alùsùn náà wà bíyà alùsùn náà wà bíyà lálẹ́ pẹ̀lú àwọn súnà jẹ́ ìdí àkùkọ súnà jẹ́ ìdí àkùkọ tó ń sè mí. ọlọ́run sàmúrò náà ló mọ àrò ẹ máa pàṣẹ dáadáa wọ̀tẹ̀lẹ̀ àwọn náà ní mọ́tò ẹ̀sìn náà kọ̀ wá ẹ dákun tẹ̀lé ìwá ní àṣẹ làwọn máa pa ọmọ ìdílé ọmọ ní kọ́wé ṣé kí wọ́n pa ọmọ yẹn tí wọ́n pa ọmọ sọ pé já mi lójú ayé káàkiri àwọn tó dé wọ́n ti jó o e. tí wọ́n máa kọ́ bàjẹ́ ẹ̀ ẹ sọ̀rọ̀ rà ọ̀dà kò yí o mo fún ọ ní sẹ́sẹ̀ láàrin six months àbí kí n fún ọ four months lórí. tó bá rọrùn fún ẹ má ṣe ti mọ wọ tó bá kàn lọ gbé kan níbi iṣẹ́ àbójúlówó kàkan bá wọn lọ sí ìdájì oṣù mẹ́rin láì lè fọwọ́ da ara wọn o láti dìde wọn lọ fún àwọn ọ̀rọ̀ sí ọlágbáni wọn àkókò tẹ̀lé wọn wọn lọ ní tí wọn kàn lé wọn lè ṣe wípé ìjọba ti ti wá àti wọn lọ́nà lè kọ́ láàrin ẹjọ́ mélòó kan bóyá láàrin ọ̀sẹ̀ tán torí pé ọ̀rọ̀ wọn ni kí máa ń wọ̀nyẹ̀ lára oye yorùbá nìkan làwọn máa ń sọ six point nìkan sì ni wọ́n sọ six point yẹn sì ní ojoojúmọ́ ni wọ́n àyè máa ń dé fún wọn lẹ́yìn ẹ̀ kò lè sí wàhálì kan kò sẹ́ẹ̀lì kan nínú kùránì àtàbí ẹ̀rí ọpọlọ ojoojúmọ́ náà wọ́n ronú sọ lójú ọ̀sẹ̀ ronú kó mi ta sílà tó ti gbé sórí kó ti gbọ́ yé òun ló ń bọ̀ lòun ó sì gbé sísú àti kalẹ̀ fáwọn èèyàn tó ń ṣe kẹ́ni ó sì gbọ́ yé ọpọlọ yẹn wọn á di ìfẹ́lọ́pù sí lójoojúmọ́ ló jẹ́ pé sẹ́wọ́n sọ six point tí wọ́n ní ọmọ àlùbọ́ ọlọ́pàá gan gbogbo ọ̀nà tó fi gbé wọlé fún ọmọ ọ̀sẹ̀ kẹ́ni ló máa mú wá. ìsìn yẹn bá ti rán oníṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọpọlọ yẹn wọn ṣe kẹ́ni àwọn tí wọ́n rí ìdájọ́ oníṣẹ́ wọn ó ti yẹ ọpọlọ yóò rà yìí develop bẹ́ẹ̀ náà. sẹ́kọ̀nì ni pé gbogbo ẹ̀rí sẹ́fẹ́ ń wá láyé ó sì máa lọ́lẹ̀ six point yìí. ẹ̀rí sẹ́fẹ́ bá ń wá sóbi pé six point lárugẹ eléyìí náà kà sórí ọdún tiẹ̀ òun náà mọ̀ ọ́nù wa. ìwọ́n wà wọ́n ìyìnbó tí wọ́n ń ṣe gbogbo àwọn ọ̀gá tí wọ́n ń ṣe wa yìí kìí ṣe pé àwa náà lè sí làákà ìkan lọ́jọ́ ìfún wa àmọ́ tí ń fa sábẹ́rẹ́ rẹ̀ ṣe ni pé gbogbo ògbà tí wọ́n ronú lórí nìyẹn. jẹ́ kí wọ́n ronú yẹn kó fẹ́ tẹ̀lé èyí tẹ̀lé èyí náà fẹ́ tẹ̀lé ní ọpọlọ wọn máa já síbi tí wọ́n bá fi dìbẹ́lọ́pù kankan tí ń ṣẹlẹ̀. ọ̀gbọ́ bọ́lá sí wọn kọ́nà mọ́ ọmọ nìyẹn nìyẹn o lórí tó bá fẹ́ ṣe. sọlá ní ti jalè náà ni ó lè máa kó kó náà ti wá o olè yìí já ọ̀nà pápẹ́ǹtì gan wọ́n sì yọ ansẹ̀ tí wọ́n lá àkóṣàlọ́ náà lè ṣe wọ́n rò wọ́n ẹni tó ṣe pé gbogbo àtúntò kò fẹ́ fún àwọn àtúntò ìjòkó tí wọ́n fẹ́ rò pé ó yá láàrin gan ni ìwọ agbárí kó ọ̀nà olórí ìgbà kí ni ẹgbẹ́ fi rọrùn tí ó tó kí ẹ̀lẹ́gbẹ̀dá ìlú sì pa ní sẹ́ẹ̀tì lọ sí ọ̀pá lára lọ sí ọ̀rẹ́ gbogbo ara rẹ̀ tó sì èyí tí ò ní yọ ọ̀gẹ̀ kò ní rẹ̀ lára yóò fẹ̀ yọ ọ̀gẹ̀ lára. nígbà tí wọ́n ronú pé bóòlù ló ti sẹ́ lórí tó fi dèrè ọ̀nà òwúrọ̀ ọ̀gá tó ti fi sẹ́jẹ̀ tó fi yọ tó fi fi tàn tó fi jẹ́ ti owó tí òun fi ń sọ̀rọ̀ òun náà lórí bóòlù òun ti sọ̀ sí ìgbé ìwé agbárí wọn ti lòkè gan èso ọjà wọn síbi tí wọn lè gé ní tí wọn lọ wọn lè máa tó tó máa pàfẹ́tì nítorí pé ìbọn náà wọn rí ìtàsé nù tó bá wọn àjọjọ akadọ náà bá jẹ ìlú ní àná tó bá jẹ òkòló ní ọgbọdọ náà lẹnu ìjáde yóò lù wọn ẹ̀gbọ́n mi yóò rà torí ẹ̀ pé peter ń délé ìṣèlú lọ́gbọ́ wá àfihàn wá rí pé ọ̀rọ̀ kan náà wọ́n mọ̀ sọ wọ́n sì máa fi wá sí dáadáa náà olùgbọ́mọ́ mu tí olùgbọ́mọ́ mu sìgá olùgbọ́mọ́ fagbó lọ́gbọ́dọ́ wà fún wọ́n ṣe é sí náà gbogbo tẹ̀ ń gbọ́ tẹ̀ lórí yìí ẹ̀sẹ̀ ní o lọ́gbọ́ rí ọ̀gbọ́ tọ́jú àwọn ọmọ rí àmọ́ òkú sí wọn àti ẹgbẹ́ ńlá ti pé wọ́n tó òkú rí lẹ́nu wọ́n ti dá ara wọn kọ́ sí yẹn o àwọn wọn ti wọ́n tó òkú rí ẹsẹ̀ ní kọ́ra ò nínú sí èyí tẹ ọkọ ní ọ káàkiri àdúgbò ẹ̀yìn obìnrin ẹsẹ̀ ní o kò ní sọ ẹni tí ó sọ yìí mo ní ọmọ àgbẹ̀ nìkan ní ẹgbẹ́ wò ẹnìkan bọ sàárè bí wàá gbọ́ opc kò dáa òbí nìkan ó bá gbọ́dọ̀ ẹni tó lọ́dọ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ wọ́n ara pé pé ẹ̀yin ti ẹ̀yin ti ẹ̀sì ìrìn àìlò ìlú wà ẹ̀yin mọ̀ sí sí mi ó ti ọ̀rọ̀ ìlú lé ó ní kẹlẹ̀ òkú ẹgbà kẹrin táyà. Tọ́lá ti wá lórí àwọn òkú lè táyà rẹ̀. Ó di é. Wọ́n sọ wá àti débẹ̀ yìí wọ́n gbà ẹni kẹ́yìn. Ó di é. Kọ́lá lórí àtẹ wọn nípa abẹ náà ní fún ojú sọ ọdẹ́kọ̀ mi. Ẹ̀kọ́ ti dán sọ àtẹ nípa wọn ní òde ní kí wọ́n máa sọ̀rọ̀ bá àtẹ̀sàrẹ̀ fún wa. Yóò lọ́wọ́ àtẹ̀sí ìjọba àtẹ̀sàrẹ̀ ẹ̀dá ń nà á. ilé ọ̀rọ̀ ìṣẹ̀ mi ṣe lọ́wọ́ tó wájú máìkì tí wọ́n sọ nípa nípa bẹ́ẹ̀ ti ṣe mára àlùwàlá. àdúgbò ọmọ wa sọ̀rọ̀ hajj wọ́n láyà lábúrú ni wọ́n. ẹ̀rọ wọ́n láyà lábúrú ni wọ́n. pé tọ́ba tó ẹ̀gbẹ́ kan yẹn ó lè máa ń dúró ìlú ìgbà tọ́ba tó dára wọn tọ́ba tó lè ka yà ó tún á lè mọ́ náà. lórí pé ọ̀gbọ́n bọ̀rọ̀ kò fẹ́ bọ̀rọ̀ tó máa sọ pé kí bọ̀dá bọ̀ ga kọ́ wá sí ti ọ̀rọ̀ àìsí fún yẹn lọ́rọ̀ sọ láti. ọ̀gánáìsà tí ọ̀gbọ́n sáré kò fẹ́ yín kọ́ òun yóò tún ṣe àti sọ̀rọ̀ àkídà ó ti yé ẹni ibi tí ọmọ ilé òní ẹni tí ó yé. ìròyìn yìí ti wọn nítorí pé àwọn náà mọ̀ pé dáhùn sí ọ̀dà àwọn òní yìí wọn ò ní fi ilẹ̀. wọ́n á ní àná bẹ́ẹ̀ lọ lọ́wọ́ wọn máa ń ṣe dáadáa ní ìwà yẹn wá kọ́ àní dáadáa ìsìlámù bá ti mọ̀ táà ń lẹ́bí ọ̀pá ti rẹ̀ láì kò kí ń ṣe dáadáa àbúrò ni ẹgbọ́n mi yé báyìí wọ́n kọ́ sọ ọdún àbúrò wọn. gbogbo bóyá sálábí àwọn ẹni alùpùpù nàìjíríì lábẹ́ ìlú náà àwọn kan náà ẹlẹ́gbẹ́ ẹni wọn ẹjọ́ sọ̀rọ̀ mi o ẹlẹgbẹ́ wọn àwọn olóòtú ẹ̀ lè bá àjọ lórí òun la fi lè òun la fi ń tapà ọmọ náà. wọn dà ká àfẹ́ yà lọ́tọ̀ àlẹ́ sì sí. ó là ká ilẹ̀ yìí náà àwọn akẹ́kẹ́ bá sọ kalẹ̀ ilé ẹgbẹ́ yẹ̀ wò. mo tọ́sọ̀ sí ìdí ẹ̀ màá mú káwọn ènìyàn náà wá díẹ̀. ẹni káwọn náà wọ́n ti wá jáde. ó ti yẹ pé wọ́n sọ àbúrò wa títò sí pé níta ń ṣe tá a jòkó lé lẹ́yìn ọ̀rọ̀ sí sẹ́yìn kan wá sẹ́yìn lè ṣe ètò ẹ̀yìn ìdí yàtọ̀ sí sẹ́yìn kan wá sẹ́yìn lè ṣe ètò ìtì gbogbo wa tó lé lé ní lágbóró láwọn tá a ní sálábì tá à ń ṣe lápapọ̀ ẹjọ́ ẹ̀ lọ tàkùrọ̀ wa àwa sì ń fún wọn ní ìtì gbogbo wọn tó lé lé lápapọ̀ kí ẹ̀rí tako à ń fún àwọn èèyàn. ẹ wá fún ọgbà ọmọ iléèwé ẹkún ọ̀sọ̀ yìí ó ti yé ẹ wá tọ́jú wọn sí wa ẹ wá ń sáré káàkiri iléèwé kọ̀ọ̀kan bí ìka ti fún wọn sí ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ wàá bẹ̀ bá gbọ́dọ̀ ẹ̀yin náà sì ní ẹ̀fúra mọ̀ tí wọ́n dọ́kọ̀ lọ ní mágolo àmọ́ ayé àtìfẹ́ ìjọba lò. wọ́n wà ní ilé yìí o àbútọ́rọ̀ ọ̀bá tún ọ̀rọ̀ ńlá mi sọ. ìjọba ti sábà ti tó ìwé kan àlèkèlè àṣù. ẹ̀yin ọ̀bá àwọn ọ̀rọ̀ wọn lójoojúmọ́ kí wọ́n tó bá wọn lẹ́yìn ẹ̀ lọ́sùn mọ́ ọ̀tọ́ náà wọ́n ni wọ́n wá lọ́mọ mi lọ́wọ́ tó lè jẹ́ òyìnbó ní à ilé tó ah, kó lẹ́yìn náà wọ́n lọ à. ní alákòóró lẹ́yìn tó kọ́ wọn lọ lè jẹ́ òwò ẹ̀rù wọn lọ. àwọn ìjọba bẹ́ẹ̀ ní bára bí wọ́n ní ẹ̀fẹ́ sí yìí mọ́ lẹ́yìn náà wọ́n gbọ́dọ̀ sọ́dọ̀ wọ̀. bẹ́ẹ̀ bá ti ní ìwé sára ń bí bẹ́ẹ̀ bá ti ní ládùúgbò ẹ̀kọ́ ọmọ kúrò lọ́dọ̀ bẹ́ẹ̀ bá àmọ́ abínú wọn ló bẹ́ẹ̀ bá fi orí lè rí sáláṣí ẹni kọ́mọ lọ́dọ̀ ọmọ o. tó o gbéra àwọn ohun kìbọn wọn yín lágbárí tó bá yẹ kó tó lọ́wọ́ bí sùn ẹ kó sí i. ìwé ẹni sáláṣí tẹ ẹ kọ́mọ lọ́bẹ̀ à ẹ̀ ń ṣe ara yín. ó ń ṣe ara àwọn ọba yín tó kékeré. ìwọ́n nílé ìwé sáláṣí ti lọ sọ́ra mọ́ àgbẹ̀. kékeré ẹ̀rọ yìí ẹ̀yìn ọ̀gbọ́n nǹkan ọ̀lọ́gẹ́ ìdúnnì náà tí làwọn ẹgbẹ́ bẹ̀ wọ́n rọ àìmọye fáírọ̀sì wọ́n máa rọ́ sákàrà àgbáyé àwọn onídà kékeré ẹ̀ẹ́dẹ̀ orí ìpọ̀ máa àtúntò pátá lọ. ẹ máa pílàṣẹ. Ẹyẹ bọ́lá wa tọ́ ọmọ yẹn lámọ̀ lórí. Ọlá ẹ̀kọ́ lọ́rùn. Àpàjù lè mọ́ tuntun Adé Secondary School bẹ́ẹ̀ tó kó wọn sí wọn lọ́wọ́ yéé òkò sí. Òsìlè ọ̀tá tí wọ́n ń bá yín ké lága o. Ẹ máa ń rí ọ̀tá ìdálámọ̀ sí ní báyìí. Ẹ̀kẹ́ sábà mọ̀ ní o wọn láì káàkiri ló bá tẹ̀lẹ̀ sí wọ́n mọ̀ sọ lẹ́yìn mọ̀ pé ẹ̀dá àgbàrá ní ìrìn ọ̀rọ̀ mọ̀ sọ pé àṣọ inú wọn máa dùn. ẹgbẹ́ gbé ìmọ̀ ń dà ó di ní ìfẹ́sọ́lẹ̀ tẹ̀lẹ̀ sí sínú rẹ̀ lè má tó ní àgàdà ìrìkínú rẹ̀ lọ́tún máa dùn tó bá yẹ bá kú tẹ̀lẹ̀ sí. ẹlẹ́gbẹ̀rún ló sọ̀rọ̀ káàkiri ló tẹ̀lẹ̀ sí mọ̀ sí aláwọ̀ lóde gbogbo yìí lọ́lọ́ kò sí gbogbo yìí lọ́lọ́ àwọn tako ẹ̀yin àti ẹ̀bí ìjẹ́ tó so lọ́ba pọ̀ ẹ̀dì pọ̀ àwọn tako yìí ni tọ́lọ̀ bá fi kàn yín ìkànnì àwọn àbá akọrin ìsálábí lọ́kọ̀ ọmọ àmọ́jọ lọ́sálábí ó ní ìgbà ọ̀hún ní ìtajà náà ọ̀hún. وبالقتل تحدث لا أبالي بدمعهم إن كل دمع مهمس إن قومي تجمعوا gbogbo àwọn àjọ mi pátápátá wọn kó jọ tẹ̀lé ìkó jọ tẹ̀lé náà lọ́wọ́ ọ̀gbẹ́ni oníṣubú kójọ sí àkójọ abadé àkójọ mọ̀lẹ́kàtí kójọ àdàní kójọ. wájú ìkọ́ tí ó ní àhádá tó òṣì tí wọ́n torí ẹ̀ kójọ ni pé àwọn fẹ́ mú alùpùpù náà lásìkò lẹ́nu rẹ̀. ẹ má dùn wọ́n gbọ́ ẹ má dùn wọ́n gbé bọ́dọ̀ náà ti má jẹ́ káwọ́ yẹ. Àwọn sọ fún wọn pé láàbò bá rí ìjábọ̀ kìíní. Kọ̀ọ̀nà wa, kọ̀ọ̀kan wa, àwọn òbèrè kìí tà sí kòjọ ọ̀rìn. Mo bá kó gbọdọ̀ bẹ́ẹ̀ lọ, àwọn kọ̀ọ̀nà àárín yìí nítorí pé olùjáàmù ní mọ̀hánàsùn olùjáàmù ní mọ̀hánàsùn. gbogbo yín àfìdé yàtọ̀ ní lórí àfìdánlé ní àfìdé yàtọ̀ ní pípàdánù. torí ẹ̀ àwọn jẹ̀mẹ́ ní ẹ̀sìn. tí wọ́n sọra wọn lórúkọ jìbìtì tí wọ́n ní kò muslim congress àwùjọ mùsùlùmí ọdún mùsùlùmí ẹ ń kó ọmọ wa lọ nínú ẹgbẹ́ yín ẹ láwùjọ mùsùlùmí. Òbí wọ́n ní ìtọ́pọ̀ lọ́wọ́ sọ́tà fẹ̀sùn. nínú ẹ̀ ṣàgbéwò láwọn dáa díẹ̀ ju àwọn tẹ̀lé ìlú lọ. àwọn lè má dúró sáàpù lẹ́nu ní àwọn ṣe àmọ́ láàrin ìjọ ṣẹlẹ̀ wọ́n ti máa rí ẹ̀sìn nípasẹ̀. ó sì pé tó bá sùn ti ẹgbẹ́ wọn àwọn tó ń gbé tó bá sùn ti ẹgbẹ́ wọn tó jọ ẹgbẹ́ wọn òun ni wọ́n máa ṣe nínú ẹ̀sìn. ọgbọ́n mi ìlú ìṣẹ́jọ́ ọdún mẹ́rin kó ṣe òun ni wọ́n máa ṣe nínú ẹ̀. mo tẹ́ wà nínú kẹ́kẹ́ wọn lọ́wọ́dún wọ́n máa ṣe kẹ́ni wọ́n máa drop rẹ̀. kọ́lá kó bá jẹ́ kí wọ́n bá mú un lọ́wọ́ gidi tẹ́lẹ̀ kó ṣe kẹ́ni ó drop rẹ̀. ẹ̀yọ́ kan ò yẹ fún alákòóso wọ́n ti kàn kọ́ yà máa ló fún o. gbogbo ohun tí ọ̀gá jẹ́ kí ẹgbẹ́ ẹ̀ mú ṣe òun ni wọ́n ṣe kẹ́ni ní wọn náà gbà lọ́wọ́ òun ni wọ́n máa gbà wọlé. tí tọ́wọ́ máa ta pẹ́pẹ́ wọn ni ọba àlẹ́ ìlú bẹ́ẹ̀ lọ òun ṣe kẹ́lẹ̀ òní gbà. lágbèjọ nínú ẹni tí ọbàbà tó bàbà ọ̀rọ̀ kúnlẹ̀ láwùjọ yìí nígbà kan kíkẹ́ mọ́kúnlẹ̀ fún yẹn tí ẹ ń sinmi. gbẹ̀yìn àgbẹ̀fọ́ tí wọ́n ní àtìmọ́lódì ẹ sọ̀rọ̀ náà wọn ọjà sí máa ń lọ́dún dọ́ọ̀pù ẹ̀ torí pé kò ní jẹ́ kí ọmọ lò wọ́n ọyọ láwọn ẹ̀ka tí ò ní kúnlẹ̀ àmọ́ ọjà sí wọn. nínú ẹni tí èsì ìgbé nígbàdúrà níbi ìkómọ níbi ìyàwó wọn jẹ́ kàn lónìí kò lè gbẹ́kẹ́ ẹgbẹ́ tmc ọlọ wọn ti tẹ́kẹ́ ní wọn ti dọ́pẹ̀ olórí wọn ti di sọ níwá àti rẹ̀ mo parọ́ tọ́lá nínú déèdì wọ́n tó nínú ọmọdọ́nù tó wọ́n dọ́pẹ̀ torí kò lè jẹ́ ọ̀rọ̀ tó ní àwọn lọ ká pé ọ̀pọ̀lọpọ̀ kan ni wọ́n ti tó jẹ́ bíbí àná tí wọ́n sì ti rẹ́ lè kéèké ṣe ẹ̀sùn. tí ẹ sì lóyún bí ẹ bá ṣe ìrì nínú pálọ̀ èyí mẹ́rin bàbá ọkọ ẹlẹ́rìí méjì àti ọkọ abẹ́jẹ́ ìpínlẹ̀wà ní abẹ́jẹ́ mẹ́wàá ní lọ máa ti ìsìnkúyà yìí mẹ́ta àbí mẹ́rin. wọ́n gbà pé ẹ̀sùn ìlú fẹ́ẹ́ lé ẹ ṣe yìí ó ní ìgbàlẹ̀ máa ń pariwo lójú gbogbo ayé tí ẹ bá pa títì rẹ̀ àbí ẹ gba ọ̀nà wọ́n sì máa sọ pé àwọn tí ń ṣe ní tọ́sọ̀ ìdílé lónìí kò ráì. wọ́n máa tẹ̀ máa sọ pé báwọn ṣe yìí kápò olùdíje àti wà nínú àpapọ̀ òun ló lé lẹ́nu. Òun sì ní ọ̀lẹ́rìí nínú ẹ̀sìn. Ìtọ́lẹ̀rìí ni pé ápílú ọ̀tọ̀ wà nínú ọ̀tọ̀. Wọ́n á ti sáà ti lẹ tí ọba sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ kan ọ̀nà tó pa wá sí wà nínú lẹ́yìn rẹ̀. Wọ́n sáà ti lẹ̀ lókòsì náà wàláì mo fi ọlọ́wọ́ ọba yẹ ẹ̀ sí mo ti lọ tàlẹ́ǹtì olórí wọn mo ti lọ tàlẹ́ǹtì olórí wọn mo máa ń mú sọ̀rọ̀ ẹ̀gbọ́ mo lọ tàlẹ́ǹtì olórí wọn ní gbogbo lagos gbogbo nàìjíríà ṣùgbọ́n àwọn ọmọ yẹn máa ń sọ báyìí tí mo ti mọ̀ pé tó wọn máa ń sọ wàláì ẹ̀gbọ́n àwọn ilé yìí ó ní àwọn ohun òfin sọ bẹ́ẹ̀ òbí lórí nípa àdìsọ èdè nínú ìgbẹ́lẹ̀ ìlú àbẹ̀ wọ́n wú láàyè ọ̀sẹ̀ bẹ́ẹ̀. lórí wọn sọ bẹ́ẹ̀ olùmọ̀mọ́ lórí wọn yẹn kò sáàbù láyé sáà. ọ̀pẹ́ ìwà afẹ́sẹ̀ dáa ní nígbà tí bá yìí sọ bẹ́ẹ̀ tí ìbá tẹ̀sí kọ́ ìsọ ìmọ̀ sínú pálá lọ yìí wọ́n yẹ kí wọ́n wò pàtí mo ti ní àwọn oníṣọ́ bẹ́ẹ̀ láwùjọ wa bàtí ẹlẹ́yìn kò sì tẹ̀wé fún ní ẹlẹ́yìn wa àwọn tí wọ́n ní sọ bẹ́ẹ̀ yẹn wọ́n ẹ̀yìn sọ bá yẹn tó lè sọ. ó ti yé pẹ̀lú mo ní àwọn ọmọ sọ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ti gbé ó súnmọ́ bọ́jẹ́ pé ìbàdàn náà ti gbé gbogbo àgbàlagbà mò ń bá sọ̀rọ̀ ẹ kó ní ìdùnnú wa ní ìdùnnú wa tó lọ́nà àti wọn wọ́n ti wá nínú. tí a ti lónìí wọ́n máa ń sọ̀tà láàtò wọ́n máa ń gbé àbúrò òmìnira lè láàtò kí náà tó àti ìgbésà àti ìgbésà lè láàtò. wọ́n dà tí a ti gbẹ̀gbẹ̀ lọ́kọ́ gbé àbúrò láàtò wọ nàìjíríà. gbé àtàlà ń wọ ìjìnlẹ̀ níbi ṣe máa wò wọ́n jẹ́ o. Wọ́n àti ìlọ́gbẹ́ ní wọ́n ṣe ìgbẹ́ ìlú kí wọ́n ní Nàìjíríà ta ọ̀pọ̀lá Nàìjíríà kan. Ẹ̀jẹ̀ lọ pé international wọn ọ̀sán ọ̀pọ̀lá international àtàlà tù àṣọlá kò tó tó wà recognize náà package yẹ. Package àtàlà tù àwọn náà ti wọ Lagos state lókè àwọn àgbà wọn ti wà táwọn ará wọn ṣe níbi ìlànà àti sára àti ṣe ìgbà pípẹ́ àwọn pákéjì wọn ó ti yẹ ọ̀dọ́ wọn pákéjì kan sáyọ̀ lọ́jọ́ àwọn ọ̀dọ́ lórí so tí wọ́n lè fi tó jẹ́ ti ṣe wọ́n ṣe é. òun náà ni àkáàbù táwọn ṣe ní oṣooṣù yẹn ní kí ló dé wọ́n sì máa pé pọ̀ lẹ́yìn náà ló ní lẹ́yìn. Tẹ́lá jẹ́ sọ fáwọn gbàgbọ́ bá lè ṣe síkìrì níjẹ̀ mọ́. Ṣé tẹ́lá jẹ́ ìwọ̀n ká lóṣèlú wọn tó wà ní káwọn ọmọ alóṣù? Ẹ̀ka lè níjẹ̀ mọ́ ti yẹ bá ti bá wa àrí. kíkà àkàlẹ̀kàlẹ̀ fíìsì ní ìsìnkú tí ń bẹ ní ìsìnkú àwọn náà wá ó súnmọ́ bára wọn ní akíkọ̀lẹ̀ ìsìnkọ̀ tó fi gbé náà síwájú wọlé wọ́n bá mẹ́ta kọ́ akíkọ̀lẹ̀ lórí yóò na pé àwọn akíyèsí náà lè dé wọ́n ń ṣe. nínú àwọn aburú tó tó pa tá a mọ̀mọ̀ wọn wọ́n lè fi bìbí ilé ẹ̀rọ àmì sọ wọ́n bá fi yẹ ẹ̀sìn ọkọ̀ àlọ́ sáré tábà ti mọ àyè sọ ọmọ kẹ̀kí ilẹ̀ náà lè tó nípa nígbà bẹ́ẹ̀ àbí nígbà burú tó ń ṣe tó pọ̀ ọ̀rọ̀ wọn ìgbà tó fi bẹ́ẹ̀ mo bá ní ìgbà tó ti ẹ̀kọ́ kọ̀rọ̀ gbogbo àbúrò àmọ́ ọlọ́run padà rọ̀ àwọn ènìyàn tó ti yẹ ẹ̀sìn ọmọ ìyá ọlọ́run tó máa lò ọlọ́run tó ṣe rọrùn ní ìlú òkú nínú àwọn aburú tí wọ́n ń gbé wọn ò lè láyàwó fẹ́ wọn ò lè lẹ́jẹ́ ní. ìwọ́n láyàwó káwọn bí ọ ọmọ bá lẹ́yìn àwọn ọmọ àti wọ́n ti rìn yìí yẹn à fún àwọn ìfọwọ́n àwọn yàrá wọn lọ wọn náà ti rìn yìí yẹn tó ti pàṣẹ nípa àwọn yàrá wọn lọ òyìn ti lọ sọ ọdún tó ń là àmọ́ èmi máa sọ fún ọdún méje sẹ́yìn wọ́n ti ṣe é oníṣàmù sí yarí wọn lọ ojú ńlá òtí wọn fáwọn ẹgbẹ́ wọn kó lẹ́gbẹ́ láti yẹn bá rí lè kí kàfáyà tó ń dira yìí ó sì ti lọ́pẹ̀ padà wá ní wọn pẹ̀ ìgbà kan làwọn yẹn nígbà tí wọn lẹ sọ fún láyé tí wọn nà bá wọn kọ ọmọ lọkàn tó láti ojú ọ̀la ọ̀pọ̀ yàrá ẹ̀yà ni wọn lọ́wọ́ àbí àwọn tó ń sìn ní wọn ti lọ seven years to this time wọ́n ṣe ọ̀sùn bàbá náà tẹ̀lé rẹ̀ ní nígbà táwọn ẹ̀mí yà nínú ọ̀rọ̀ òkè tọ́ba rẹ̀ sọ lọ́ọ̀ nínú sábàjì àyè nígbà yìí káàkiri wọn sọ fún yín ní ẹ̀rọ kọjá rẹ̀ tẹ́tù máa rò pé èmi àyè nígbà yìí tọ́kàn lọ́wọ́ lọ́sọ̀nà lọ́sọ̀nà sí lọ́wọ́ kan yóò ṣe ràn lọ́dọ̀ bàbá àti ọmọ ìpánú tó ti tó tó kílẹ̀ ẹni tó ti kò sí sílẹ̀ ẹ bá ti wá àbá ẹ má fi gbà á ọ̀dà òun jẹ́ ti ó ṣẹ̀ṣẹ̀ lẹ́nu lórí ẹ̀ ṣíṣe wọ́n máa tọ́gbọ́n pé ẹni tó bá sọ̀rọ̀ yẹn ò ní ẹni yóò ọba náà náà yẹ wọ́n ti wá pe àìmọye ọkọ àti ìyàwó lọ́kọ bẹ́ẹ̀ wọ́n àyè wọ́n wá àyè súnmọ́ sí ìlà ìlà ìlà ìlà ìlà ìlà wọ́n ti fi wọ́n lọ́kọ̀ bẹ́ẹ̀. Wọ́n àwọn ẹgbẹ́ ti gbọ́ sí wọ́n ti máa jù. Wọ́n ti yàrá náà lọ. Àwọn ọmọ ọkọ̀ ìlà àwọn ọmọ ọkọ̀ ló ti yé. Àwọn tí bẹ̀rẹ̀ ní wọn ní wọ́n bẹ̀rù gé. Wọ́n ti fi ọpọlọ mágolo. Ìyàwó olé rẹ̀ ó lè pàṣẹ fún olóyún méjèèjì àṣẹ tí wọ́n bá pa fún nínú ẹgbẹ́ ó súpa sí ìdí àfẹ́ tiẹ̀ wọ́n mú àyè. kí ló pé ọgbọ́dọ̀ mi ń wẹ̀. àfìyàwó tí ò bá jẹ́ pé ohun ilẹ̀ nínú ẹgbẹ́ yẹn ló kù àmọ́ tó bá rinlẹ̀ ẹgbẹ́ ní kó wá ọkọ náà ní ọgbọ́dọ̀ láti láti bó sí kúrò ẹ eh? ajá mọ́sálásí kó o nígbà wọ́n ká àbùkù rẹ̀. ó sì lè dáṣe nǹkan tó o bá ti rinlẹ̀ nínú ẹgbẹ́ rẹ̀ tó o bá ti rinlẹ̀ wọ́n máa fi dandan dáadáa ọba rẹ̀ ó níbi kan dáadáa máa ń dín ẹ̀fà gbòòrò ń bẹ̀ wọ́n lè fi tí ìlú tó àyẹ̀wò lórí mọ́tẹ́lẹ̀ ní wọ́n àpò ní dáwọ̀ àti ìwé ìdájọ́ máa ń déyàn máa tó lónìí. máa déyàn máa tó lónìí. tó bá ti wọ́n dáwọ̀ àti ìwé báyìí wọ́n láwọn ní àlejò ìdájọ́ ní ìrọ́sọ̀kọ̀ ẹ̀yìn mùsùlùmí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rùn rẹ̀. torí pé tí o lè jẹ́ tó wù ní òun rẹ̀ ìdíwà yìí mùsùlùmí ni yín sẹ́yìn gbọ́ ẹ̀ ẹnu olóbè ìdára ní sọ́run kọ́ sálábí ọ̀la kó sì sọ́run ó ti jáde náà ṣùgbọ́n kí wọ́n sọ nínú ọ̀rọ̀ ọ̀dí. so tó bá sáwọn àgbẹ̀ báyìí kó o ní fídọ́ọ̀mù ó tó bá bẹ́ẹ̀ sí ó láti lọ fún ọ̀rọ̀ wọ́n sọ fẹ́ni tó bá sábẹ́ wọ́n là máa lè gbé òdì ọbẹ̀ rà láti sọ fún wọn mo fẹ́ bẹ̀rẹ̀ lé ìrètò láti sọ fún wọn ìgbó lè sọ fún yàrá àìmọ̀ ìtàlágbé ló parí ilé lọ́wọ́ tó sọ fún yàrá òdì ìgbésẹ̀ tó bá fẹ́ nínú ìgbésí ayé rẹ̀ wọ́n láti mú ọgbọ́n ọkàn tí ó rẹ̀ ní eléyìí ló ṣe ìtọ́sílẹ̀ kọ́ra tó bá fẹ́ tọ́lù ẹ̀ẹ́dúgbẹ́ ẹ̀ẹ́dẹ́ sábà bí tó ẹ̀sìn ní súnmọ̀ ló bẹ̀rẹ̀ lókun ní fúlíọ̀mù fúlíọ̀mù ló kàn fún wa ní tó àákàmọ̀ fún wa ní ọ̀rẹ́ tó sọ̀rọ̀ láti máa ti kẹ́ láti máa lórí òkú mi nígbà tó ọgbà ìgbà ọgbà ìgbà wọ́n bí ma gan tọ́lá bí ma lọ́wọ́ lọ síta wọ́n sọ fún ma pé wọ́n sá ọ̀rọ̀ ìbọn wọ́n lè mú ẹjọ́ ayé. ọ̀gbọ́ lọ́lọ́jọ́ yìí wọ́n wọ́n ti fẹ́ tàbí darí ara ẹ̀rú. àwọn tí tẹ́lẹ̀ ní wọ́n káwọn òfin inú ilé àyè ló wà. tọ́wọ́ sì jẹ́ àfààní ẹgbẹ́ ní òòlù láti kankan. Gbèrè tá a bá fọ́n sí òòlù ló lè ní. ọ̀gbọ́n ta ìjọba ní ọ̀pọ̀ tó wọlé lábẹ́rẹ́ àkàrò tó gbogbo púpọ̀ àwọn tí wọ́n ń bẹ̀rù wá àti tí wọ́n ń sìn lókìyé wá àti tẹ́lẹ̀rí bá ti kalẹ̀ òun ni ọmọ lẹ́yìn àlọ́gbọ́ tí ó fi ṣe wá àti oníkúndú bá rẹ̀ níbi lẹ́jọ́ àìsàn tí wọ́n ti gbé òkè wò òkè wò ẹjọ́ ìlú ọ̀pọ̀ lọ́wọ́ àwọn òkè wò òkè wò nǹkan ẹ̀rọ ìfẹ́ olùdí àbá ọ̀pọ̀lẹ̀ dáníà ẹ wá ní tó bá gbé ọ̀yọ́ yóò sọ ìwà tó kọ ìwà gbọ́lẹ̀ jọ wọn máa ń gbẹ́mí ìjọba lò ní sọ pé ọdún èsì ní sìn kó sórí nù wọn lè ti máa yí ìṣòro bá yí nígbà àwọn ọ̀sẹ̀ yẹn ti sọ ní bá àwọn ẹ̀yà náà lọ. ó máa wá látàkùjá ó máa wá gbọ́lẹ̀ jọ ní lẹ́kọ̀ọ́ kí ló wé tó lè sọ lábá bẹ́ẹ̀ sọ ẹ̀ ọ̀pẹ ọ̀pẹ rẹ̀ ló àpọ̀ ẹ̀ sọ ẹ̀ títí ọ̀rẹ́ tẹ̀ lọ tó síbẹ̀ ó lè tí wọ́n ti kí ni o wọ́n kò lọ sí wọ́n sí òun wọ́n sí. sálábí tani bẹ́ẹ̀ sálábí lẹni tó ṣe gbé ó sọ nípa rẹ̀ wọ́n ìsìn ọlọ́run lójú méjèèjì wà ní kọ̀ọ̀hán àti súnà mẹ́wàá ọ̀hún àti táwọn sọ àbàbà gbọ́ ní lábẹ́ nílì. Ìjọ sábà ìgbà pẹ̀lú ìlànà kátẹ́lẹ̀ tó bá fi ní pé kí ní ìyí ní séèkì ní kò máa fi wọn lọ bẹ́ẹ̀ kí ẹ̀sìn bọ̀ lérí ẹ̀ ló ṣe kí ni ló ń ṣe sára pé mi. Ó ti yé. Ìgbà tí ìṣèjì kan tó bá fi pé kí ní yọ̀ọ̀dá yóò kúrò bẹ́ẹ̀ lórí àjọ ìṣẹ́ pé àwọn onígbà ìwé fún eré ìlú ọmọ sáráwí ọlọ́ọ̀dì máa wà ní ìṣẹ̀lẹ̀ ìgbà lọ. wọ́n jẹ́ ọ̀pá ìgbàlódé ẹgbẹ́ ìgbàlódé àti ẹgbẹ́ ọkọ̀ ọmọ àgbẹ̀dẹ ọ̀ṣẹ̀ ilé ẹ̀rọ láti ṣe ìgbà bọ́ọ̀mù bẹ́ẹ̀ ìgbà bọ́ọ̀mù tẹ̀lé ọ wọ́n padà kàwé o nínú owó sì ní oúnjẹ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sọlọ́wọ́ wọn á lè kí ó rìn ọ̀tọ̀ nílé kí ó bí ìgbà tí a tó kú dáhùn kàkàlẹ̀ yìí yé kí ó wá kọ́ èdè ẹ̀yà tó. mẹ́tọ́mẹ́tẹ́ sì wọ́n kọ́ láwọn oúnjẹ tó kà sóò lélẹ̀. ẹ̀sìn ló ti wá kọ́ ọ̀rọ̀ wá kọ́ kéwù. ọ̀rọ̀ wá kọ́ kéwù ẹ̀sìn ló wá kọ́ sálábí yìí ní ìwọ̀sọ́ ẹ bá wa bí wọn tọ́ba ní sọ́bí takò wá tí wọ́n ti ní e lọ́wọ́ tí wọ́n mẹ́rin rẹ̀ wá ẹ tó kílẹ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run á gbà alẹ́ láyé ní ọ̀rọ̀ á gbà àtọwọ́ tẹ̀sán tàbá rí pé ìdí ọ̀dẹ́ kan wọ́n kẹ́ wọ́n mú kó wá.

ọ̀rọ̀ ní tó yí àkàyè. wọ́n bẹ̀ jẹ lórí wọ́n ti yé wọ́n lè sọ àwọn sáà nìkan tó rí bóyá wọ́n ta dùkú láàrin ẹ̀bá la fẹ́ jọ lórí tọ́ ẹ̀bá lè já wá kájọ bí ra wa sẹ́kùn olùwé kájọ kájú ra bí ìrìnsẹ́lẹ̀ àtàwọlé àjọṣe kí abẹ́jọ ló ń yàtú kó láàrin ọ̀láyé ló ń wá kó wọ́láyé wọ́láyé síwájú náà ìyàwó náà ìyàwó náà. àmọ́ àwọn ìbàjẹ́ tẹ̀lé sí ajé oúnjẹ nígbà tá a fẹ́ kú àmọ́ ajé ẹ̀jẹ̀ nígbà tá a fẹ́ kú àwọn ẹ̀jẹ̀ nìkan ìjọ yé wọn. ọ̀sán mo burú jẹ́ ojú yé wọn. Ah, èmi tí mo wà láàrin púpọ̀ fọ́ àní APS. A ah, tí mo sì jẹ́ àbájé tó wà láàrin. Tẹ́lifù máa ti wá àbí. Kí ìdẹ̀dẹ̀ ti wá àbí. Tẹ́lifù báwọn ọ̀gbọ́n mọ̀rọ̀ wọ̀fẹ́. Ọmọ ti wá àbí nínú ìṣòro sí ma dọ́. Tẹ́lifù kí kọ́ ọ̀mọ̀ gẹ́gẹ́ wọ́gá. máa pàdé fún mi títí máa gbọ́ tó ṣe tán èyí tí máa ti di pípọ̀ tẹ̀lẹ́sìn kọ̀ọ̀tẹ́lì nínú síbi náà bá kà máa ń yẹlẹ̀ fún ìyá ní èyí bá nípa àdéhùn àwọn ayékẹ́ni ń yẹlẹ̀. ẹ̀gbọ́n mi wọ́n ní ọdún bá kẹ́kẹ́ fẹ́ lórí tìbí kọ̀ọ̀kan èyí wò ká àti níyọ̀ ní kórìí náà ó di àyàfà làdéhùn là nígbà bá bá mi lẹ́yìn ẹ̀sìn bá mi lẹ́yìn àìsàn ìgbà lọ́jọ́ kan kí a ní gbogbo rẹ̀ tó bá mi. ẹ kí ìdájọ́ ìjọba tó bẹ̀rù ó ní àwọn oní ẹ̀ńtọ́jọ́ rẹ̀ nínú ọwọ́ àti olùkọ́ sí àìsàn ìrànlẹ́ kó bẹ̀ fún ìṣàpèjúwe yìí ó ti ó ti nígbà kan ẹ̀ńtọ́jọ́ rẹ̀ ọwọ́ àti ẹ̀ńtọ́jọ́ ó yẹ nínú òun sì jẹ lórí. wọn àpàṣẹ pé ìjọba láì ṣe gbó lọ́ba ní lẹ́tọ̀ fi fún ọmọdé ní lẹ́tọ̀ ní ìyàwó àwọn ọ̀gbọ́n ọmọdé náà ṣe. àwọn bọ̀dá mọ́gá rábà mẹ́ta rábà mẹ́tìkárì àwọn tí wọ́n ṣe náà lò ní sì náà lò. ó yẹ bọ́ ayé ni wọ́n kọ́ ayé yẹn ni àmọ́ nípa ìjà ẹ̀tọ́ wájú ọ̀rẹ́ wọn á fún ìjọ kan tí wọ́n ti wá ti wá àti fún wọn ní ìlànà wọn máa fẹ́ jẹ wọn á lọ sí níbi wọn á tẹ̀lé lọ jẹun oṣù yẹn oṣù ọkọ jẹ oúnjẹ ní lójú àpò àwọn oúnjẹ ní ọ̀sẹ̀ mi lọ́rùn ni, wọn náà ìfọ̀sẹ̀ mi lọ́rùn wọ́n ti ẹ̀yẹ ńlá máa púpọ̀ mo sì ní ọ̀sán lọ́nà lọ ọ̀nà ìrìn àjò oṣù ẹ̀ máa ọjà ṣẹbi ọ̀rẹ́ mi ní kankan lọ́jọ́ ó sì kí n jẹ oúnjẹ àwọn apáàkì mi ó ti yé àwọn bọ̀dá tó lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí uk mi bá wọn apá jẹun tó o sì lọ sí ọkọ ní kí wọ́n láì wọ́pọ̀ sí wọ́n láì àwọn tí mo sọ yọ nílé tí ìbátẹ̀ wá já fáńfẹ́ ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ mi jẹ́ já fáńfẹ́ yìí wọ́n kọ́ ní kí mú ẹgbẹ́ wọn láàyè ó wá ń sọ pé náà ẹ̀yin ọlọ́run ẹ̀yin ọlọ́run ìlú ìjà fún mi yọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ bá mi kú bí ìlú bẹ̀rẹ̀ èyí wá sọ pé mi pé èmi bá àbá jẹun àwọn àbá mo dáhùn lóòjọ́ mo ní àwọn àbá ẹni sẹ́tọ̀ àwọn asàbù àlàjì níjọba lọ́wọ́ ọ̀rẹ́ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ tó ti síwájú wọn sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ti pẹ́ o ti lọ ní ọ̀fẹ́ yìí wọ́n tọ́ sọ̀rọ̀ ẹ̀ mi àmì ìjọba sọ̀rọ̀ sí mi àwọn tó yẹ sọ̀rọ̀ ẹ̀ tó wọ́n tiẹ̀ pàápàá káwọn náà wá láti local government wọn àwọn náà wá ó ti yẹ ìtàn sọ̀rọ̀ sí mi tí mo ní akápọ̀ mi jẹ tí mo wá mo ti ò tó àpá ó ti yẹ tí ìdájọ́ mo yẹn jù mi ì ṣàkóso fún ọ ọ̀rọ̀ fi hà ó ṣe rí o ti yé àwọn ọmọ wọn lọ bá jẹun ọ̀rẹ́ mi yẹn náà tẹ̀lé ní àmọ́ wọn ò gbé ìdílé bá wọn ó ti yé wọn bá a sọ wọn wá sọ̀rọ̀ sí mi pẹ̀lú bá àbá jẹun wọn àwọn wọn là ọmọ tí òjò àwọn tó yìí àwọn tó lè dé mi ò sí ní tòun kiri ní ẹgbẹ́ chelsea kan tó bá lọ ọdún mẹ́wàá lórí ilé sẹ́yìn ó sì jẹ́ pọ́ńkì ẹ̀ ṣùgbọ́n pọ́ńkì wọn náà wọ́n wá sọ fún mi wọ́n pèrè àwọn pé ẹ máa wo àbájá ìwọ bá àbájá tó bá sọ̀rọ̀ sí i wọ́n á gbójẹ ọmọ ọkọ dáhùn ló pé àwọn ọmọ àbájá mo á sọ̀rọ̀ yẹn ta mọ́ torí pé ẹgbẹ́ yẹn lágbà mo padà tó kọ́rọ̀ yẹn dé mo lè dé mi gbàtí mo dé àwọn àpá àwọn mi tó wọn ọ̀fẹ́ kú lé náà èsì àwọn òǹgbẹ́ mi wọ́n lè dá wàhálà lẹ́sìn mi lọ́rùn kó ẹ̀yin wò lápá àti lọ́sọ̀ yẹn bẹ́ẹ̀ yé mo á tún wọn tẹ̀lé kí wọ́n gbọ́ àwọn ẹ̀ńtẹ́ kí n bú padà kọ́rọ̀ yẹn jẹ mo kó jẹ́ torí pé wàhálà kan kó jẹ́ torí pé òwúrọ̀ tọ́ gbàdúrà bá wá sí wílé ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọlọ́run bá jẹ́ ẹ̀mí sí kí ọ̀rọ̀ mi tí mo ń sọ̀rọ̀ mi sọ nítorí pé wọ́n ṣàkóso fún mi ọ̀rọ̀ ló dé bẹ̀rẹ̀ o ti yẹ ọmọ ẹgbẹ́ mi tọ́lá wà lọ́rùn o ti yẹ tẹ́fẹ́tẹ̀ mà pé ẹtú ta gbá sùn lọ yẹ èyí tí ẹsìn yẹn bá jẹ́ lógún gan ẹgbẹ́ tẹ̀sìn yẹn bá jẹ́ lógún gan tó bá yàtọ̀ lórí mo fi kú láàrin wọ́n wá mi ṣe wàhálà wọ́n mú láàyè ọ̀rẹ́ kè ìyẹn ní kágbéra àtẹ́pẹ́ nítorí olórí ah. ní gbogbo. Bẹ́ẹ̀ni mo lè jẹ́ kí n sọ̀rọ̀ àmọ́ mo gbọ́dọ̀ wọlé lẹ́yìn nìkan náà. Bàtọ́ ló wá yé mi tán, gbogbo bá lè yẹ kí n yí náà tí mo ní mo fọ́rọ̀ jẹ́ yìí. Ó di é, tó ló wá yé mi tán, máa wé ní tìbí tàbí ètò ìgbòho lẹ́yìn sẹ́wọ̀n tó nù kàràkàrà lélẹ̀ yìí mo ti jẹ mo bá àbá jẹ mo ṣọ́ọ̀bù jẹ mo ti bá àbá jẹ mo ṣọ́ọ̀bù lẹ́nu mi ti bá àbá jẹ mo wá ní o wá sí yọ̀rọ̀ lọ àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan búrọ̀kù wá sí wọn náà mìíràn máa ń ta wá sí kàmí tẹ́tẹ́ tó wá sí wá sí ẹ̀yìn ẹnu wọ́n ní bí oríṣi alùpùpù mẹ́ta lórílẹ̀ síbẹ̀ wọ́n ń pa jíjí gbé kàpọ̀ ni wọ́n lè gẹ́gẹ́ àgéjì gbé kàpọ̀ ni ọtí ẹnìkan tí tí ọ̀dà fẹ́ ní ọ̀dà àdá báyìí tí ó tọ́ka ìdá yìí ìlú ṣe so wọ́n ní mẹ́ta àwọn ṣe lóṣù ní ṣe lẹ́yìn so ẹ̀yà ọ̀pá yẹn láti ṣe ọ̀sẹ̀ lẹ́yìn ẹgbẹ́ fún mi ìlú náà mo kàn á já kẹ̀ díẹ̀ lórí mo kọ́ àgbà nípa àti pé àní òṣèlú mo sọ pé mo lè ṣe wọ́n dẹ̀ wà lápò tí wọ́n fẹ́ wọ́n fẹ́ gba wọn láti fi gbọ́dọ̀ lọ ní ọ̀sẹ̀ tó fara mi fún mi. tọ́ wọ́n á mọ gbọ́dọ̀ wá àti ìyẹ̀kalẹ̀ mo ní ìṣẹ́ ẹgbẹ́ náà níbi ìṣẹ́wà ní kí ló dé àwọn onímọ̀ bẹ́ àfẹ́ràtì mo fẹ́ kọjá pé ti bá sọ̀rọ̀ mẹ́wàá kí tí gbogbo ọba ti ẹ̀dá kí lèyìn ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ti sọ̀rọ̀ mẹ́wàá kọjá pé lèyìn ọ̀dà níta yóò ti kéde yóò dà ọ̀dà àfẹ́ràtì mo wá lọ sí ìrìn wọn wọn á ní àbùgbà mi wọn á lọ sí ìrìn wọn níbi tí àwọn olórí olórí lọ sí kéde wọn àwọn àwọn ọ̀lẹ́sẹ̀ lágbára rẹ̀ ń gbà nígbà tí ẹ bá wà lórí àwọn kánsílọ̀ tó ti yé àwọn ilé ìlú àwọn kánsílọ̀ lọ sí kánsílọ̀ bá kánsílọ̀ náà polówó kánsílọ̀ ọ̀gá ẹ̀ bí ọ̀gá kánsílọ̀ wọn lọ sọ́dọ̀ àwọn pẹ́sìdẹ́ntì lórí ilẹ̀ wọn wọn á ṣe káàkiri wọn ní òní òní wáyé kẹ ẹni àti lọ́wọ́ màá lọ sí ilé wọ́n fẹ́ ro ẹnìkan nínú oníjọ́ sọ pé ní òògùn ta àbá òbí tí àbá ní gbàgbà ní àbá àbá ní gbàgbà ní àbá lọ́tọ́rí pé mi ò lẹ́nu ẹgbẹ́ tó ti di mi lẹ́nu náà ni pé n tẹ́ ti bá rí olùdó kọ̀ kí kí ni wọ́n náà ibi ibi gbà òun ò jẹ̀lẹ̀ lẹ́nu bí ìbá ti ti ni ìbá ti lẹ́nu àmọ́ tí wọ́n pé eléyìí òdodo ni ìwé ìyá sọ̀rọ̀ lórí ẹ̀ ní ìyẹ̀lẹ̀ ní ìwọ̀n náà. torí wọn ti ṣe kí ni lẹ́yìn àwọn olóògùn kan tí mo fi hàn tí mo tó kó láàyè rárá tí mo fi hàn torí wọn ti wú mi lélẹ́ ó jẹ́ sí mọ̀lẹ́bí pọ́ta tẹ́gbẹ́ wọn ti àmọ́ mi ní kó dòdò ni nínú wọn náà ti mí dáadáa so kẹ́rin tó lè lórí fún mi ní ilé ti sẹ́kẹ́ bẹ́ẹ̀ so náà wọ́n á sọ pé olórí yín ká gbà mí láàbà mo fẹ́ wọ ẹni bẹ́ẹ̀ ni àwọn tí ò jẹ́ àbáàmì lọ́jọ́ pé fẹ́ǹsì olórí ni wọ́n mọ̀ lè wá bẹ̀rẹ̀ wá jẹun ọ̀tọ́ wá dá sí ilẹ̀ wọ́n á lọ sí ilé ayé ìlú ó ti yẹ wọ́n á lọ sí ìkúnlẹ̀ ẹ̀ sá tí gbogbo wọn tó lọ ìgbà tó bí ìlú ayọ̀ bí gbé lórí pọ̀ wá bí ìgbà àwọn ẹgbẹ́ wọn tó lọ lọ́sibísì ó ti yẹ àwọn olórí náà wọn àwọn òkòkò rẹ nígbà ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ní àdúgbò kan kátó wá ní ọbẹ̀ wọn ní tọ́sọ̀ tó ilé kó mẹ́ ọmọ ìbàjẹ́ kí wọ́n á fún lẹ́sì tó ọmọ tọ̀sọ̀ wọn máa ń wọlé ìjọ lọ wọlé lọ wọlé jẹ ọmọ tọ́sọ̀ sí wọn lọ́wọ́ ní ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ ìyẹn náà sọ fún mi pé eléyìí wá kì í. Wọ́n á sàn kankan ní náà olùdásọ̀rọ̀ mi máa fún mi lóṣì tó kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ó di kẹ́kọ̀ọ́ sẹ́yìn ó tó jẹun ó tún máa mú nǹkan lẹ́tọ̀ọ́ sí mi kò bí àwọn ẹ̀sìn tẹ́lẹ̀ torí ẹ̀ wọ́n láì ṣe ìlànà àwọn ọjà sí olórí làbá àwọn ọjà sí olórí làbá àwọn ọjà sí ọlọ́mọkọ àfúnṣe. wà fún wọn ó bá àwọn ìṣúná yìí ó já mọ̀ lórí láti lè tẹ̀lé ó lọ sí ọ̀pọ̀ ọlọ́run láti gbé ọlọ́run náà sí àwọn ọmọ àwọn ọmọ àti ìṣúná ọmọ ọmọ àwọn ọmọ àti ìṣúná